Hi everyone, welcome to my channel. fi bá wa gbà yàn nímọ̀ràn. ká fi bá wọn gbà yàn mọ̀ràn a lè fún wọn ní odò ìyọnú ọmúlà ló di pẹ̀lẹ́ mi pẹ̀lẹ́ ló dàbára mi àgbọn mi lògùn pẹ̀lẹ́ lójú wọn máa mọ́ pẹ̀lẹ́ lálẹ́ lẹ́lẹ́ idà pẹ̀lẹ́ kì í fọ́ o àwo pẹ̀lẹ́ kì í ya a kì í mú kankan lójú amúyàn àwọn ẹni ṣe kankan ni wọ́n ti kú o àwọn ẹni ṣe lélẹ̀ wọ́n ti rọrùn ẹni bá jẹ sàrì gbọ̀dọ̀ ló máa dépò bàbá rẹ̀ bínú bá ń bí orí kó máa lọ sínú orí kínú bá ń bí orí kó máa lọ sínú orí kínú bá ń bí orí kó máa rí ìsàlàbàlà kó lọ máa sàn bẹ̀ kínú bá ń bá bàtà kó fọwọ́ lẹ́nu kó mọ̀ pé inú bíbí kò dá kankan fún ni sùúrù ni bàbá wa ọ̀rọ̀ ìgbésí ayé ọmọ ẹ̀dá ẹ jẹ́ ká fi sùúrù ṣe ká má wá ọ̀la òjì ká má wá la òjijì ká má sáré kankan kan ká dóde àsìkò tí Elédùmarè fún ni sùúrù kò dẹ̀ sí nǹkan tí sùúrù ṣe tì lóde ìsàlàyé ìmọ̀ràn tí fẹ́ gbà wọ́n yàn ni pé ẹ jẹ́ ká ní sùúrù ká má ṣe lára èrè òǹkàlùkù kò ní kọjá òǹkàlùkù wa o. ẹjọ ẹ má bìí o wa ẹjọ bá a sọ ẹni tó bá fẹ́ kọ Ifá ǹjẹ́ dandan ní gbogbo wà lọ́dọ̀ bàbá wo fún ọdún tó pẹ́ kó tó mọ Ifá àbí láyé òde òní nǹkan tó yẹ. ẹ ìyá tí o bá kọ sí awo ẹni o gbọ́dọ̀ wá lọ́dọ̀ babaláwo àwọn míì lo twenty years di Ifá o ìkan tó ìyá tó bá kọ sí olúwẹ torí tó bá fẹ́ kọ́fá tó bá jọyìn ojú ọ̀pọ̀lẹ̀ ọ̀rọ̀ ọ̀run five five days lolúwẹ gbọ́dọ̀ máa fún ẹ ní Ifá ṣùgbọ́n tó o bá ṣe dáadáa fólúwọ ẹ tó o bá ràn gún lónìí ló lè fún ẹ ní fàmì ìyá tó bá kọ bó bá ṣe jẹ́ ọmọ dáadáa sí níwájú olúwo ẹ ló ṣe máa jẹ́ kí ọmọ ọyọ ọdún tó máa ṣe kíni tó máa lò ń bẹ̀. ẹlòmídà lè wá bẹ́ẹ̀ ó lè jẹ́ torí ẹran àwo ló lẹ́ran àwo ló lọtí àwo ló lóbìnrin ó pọ̀ lọ́jà burata ṣùgbọ́n lómi máa ń pẹ́rẹ̀ torí ìjẹkújẹ tí ó ń ṣe kíni tó ń rí jẹ ẹran tó ń jẹ ọtí tó ń rí mu ni ìyà bá kọ sólúwo ẹ ni ẹ sọ fún wa ifá wọ́n máa ń ṣe ètùtù nídìí ifá wọ́n dẹ̀ máa ń ṣe ẹbọ àwọn ẹlẹ́sìn wa kejì wọ́n dẹ̀ wá ń fi léyìn sọ fún wa wípé ọlọ́run ò nífẹ̀ẹ́ sí ẹbọ ẹbọ ṣíṣe ẹjọ́ ẹbọ tá à ń ṣe yìí ìyẹn ọlọ́run là ń ṣe sí ni àbí àwọn òrìṣà. àkọ́kọ́ àwọn tó ń sọ yẹn ibi tí wọ́n ń ṣe kíni tí wọ́n ní mọ̀mọ́ ni níbi tí wọ́n wà ní Saudi àgbò tí wọ́n ń pa ìjọ kí náà fi ń ṣe o ẹ́ so ti báyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé ṣé kò ń ṣe ẹjọ́ sí wọn hmm? tàjẹ̀ sílẹ̀ ṣé wọ́n tàjẹ̀ sílẹ̀ ṣé wọ́n ṣe ètùtù ètùtù tá à ń ṣe ni pé láti jẹ́ kílé ayé ṣe kíni láti jẹ́ kílé ayé túbà ó túṣẹ ìdí ẹ̀ nìyẹn tó yẹ pé kò ń ṣẹ́ni tí òun ṣètùtù tá a bá jẹun àwọn olóúnjẹ á bọ́ sílẹ̀ ààrẹ ètùtù náà ni àwọn ẹ̀rà tó wà nílẹ̀ wọ́n á ṣe kí ni wọ́n á jẹ́ wọ́n á tún ṣe àdúrà sọtẹ́ bẹ́ẹ̀ tẹ́bádé lóyìnbó wọ́n á ní wọ́n ṣe táǹgìrì ọdún tòlótòló wọ́n máa pa tòlótòló ẹ́ ẹ̀jọ̀ kí ni wọ́n ń ṣe yẹn hmm? ṣùgbọ́n ọmọ tó bá ní pé nǹkan tí bàbá òun òun ṣe pé nǹkan tí bàbá bàbá òun ṣe ó kùnà ó tọ̀ òun ó sọ lẹ́nu ni o ṣe ti bẹ́ẹ̀ ẹ̀sìn táwọn ṣe ẹ̀sìn tó kù tẹ́ ń wò báyìí kí náà fi wọlé sí wa ibà fi kó wa lẹ́rú ni wọ́n kò kọ àwọn nǹkan ṣẹ̀ǹbáyé wa wọ́n kó gbogbo wọn kó lọ sókòkò wọn fi ń ṣòwò ṣe ti bẹ́ẹ̀ yẹn ìkan tó fi ṣèdálẹ̀ ló ń kálukú ṣe kí ni ó ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ètùtù tí a máa ń ṣe ni wípé láti fi ṣe àdúrà bóyá ènìyàn níṣòro láti ṣe ètùtù tó yẹ pé kógun má fi lè wọ̀lú kí wàhálà má fi lè dé béèyàn gbogbo wa lájọ ń ṣe kí ni lájọ ń ṣètùtù àtònígbàgbọ́ o àtònímọ̀lé o gbogbo lájọ ń ṣètùtù. ẹ̀rọ bàbá àwọn èèyàn fẹ́ mọ̀ pé ǹjẹ́ ifá ó jẹ́ nǹkan tó lè wùyàn pé mo fẹ́ gba ifá mo fẹ́ ibi ṣé tì ifá ǹjẹ́ nǹkan tí ẹnikẹ́ni lè sọ pé òun nífẹ̀ẹ́ sí. ó nífẹ̀ẹ́ sí ní nàìjíríà la mú kankan kí nìyí kankan kan everywhere freedom of religion wà. Wow nǹkan tó bá wù ẹ́ ló lè ṣe ṣùgbọ́n má fi lè dá wàhálà sí ìlú ìkan tí òfin ṣe kíni tó lòdì sí nìyẹn ẹni bá fẹ́ kọ́fà àbẹ́ni bá fẹ́ tẹ̀fà á tó awo lọ wọ́n á tẹ̀fà fún un á mọ̀dù tó bí á mọ̀ òrìṣà á oúnjẹ tó yẹ kó jẹ á mọ̀ aṣọ tó yẹ kó wọ̀ ẹnikẹ́ni ló lè tẹ̀fà àpapọ̀ àpà àwọn muslim tó pọ̀ àtàwọn àmọ́ ẹ pásítọ̀ àmọ́ ẹ aláàjì tó ní fánlé ẹ̀ṣọ́sà gẹ́gẹ́ bí àràbà owó tẹ́ ti káàkiri gbogbo àgbàlá ayé hmm. àwọn ọmọ yorùbá máa ń rò bíi pé ifá jẹ́ nǹkan tó wà fún àwọn ọmọ yorùbá nìkan pé àṣírí wa ni kó má jáde síta ẹjọ́ ṣé lóòótọ́ ni. irọ́ pátá ni àwọn gẹ́sẹ̀sì àwọn aráàta gẹ́sẹ̀sì jọ ìgbàgbọ́ tí wọ́n ṣàbímọ̀lẹ́ tán ṣe ṣé lẹ́bi ni wọ́n ti bí ni tá wo oyè church tó wà níbí àbí oyè mosque tó wà níbí ṣé ti bá àwọn tó ní gan-an wọn ò mú kankan tó bẹ̀ yẹn ṣé ti bẹ̀ ló lè ṣẹ̀sìn o àwọn ará àwọn ṣé Brazil náà fẹ́ sọ ni àbí Cuba àbí Trinidad àbí Mexico àbí Colombia ìfanbayé lọ ni o. ẹ ṣe bàbá àbẹ́gbà ọkọ yẹn púpọ̀ ẹ̀jọ̀ ọkọ̀ díẹ̀ ẹ̀jọ̀ sà àwọn èèyàn wọ́n ń rò bíi pé bá a ṣe ń gbé ọ̀rọ̀ Ifá síta káwọn èèyàn kọ kọ́ mọ bí nǹkan ti bá sọ kọ́ mọ bí ọ̀rọ̀ Ifá ṣe ń tó ayé èèyàn ṣe àwọn èèyàn kan ń rò bíi pé bí àṣírí kan wà ń bẹ̀ tí ò yẹ kó jáde síta yàtọ̀ sí ìkàntẹ́ ti ṣàlàyé fún wa bàbá ẹ̀jọ̀ ṣàṣírí kan wà tí ò yẹ kó jáde síta lórí Ifá kò sí àṣírí tí ìbábaláwo egúngún ìkọ̀kọ̀ láwo orò gbangba kedere láwo Ọ̀rúnmìlà ṣẹ́rí lára fátáǹkì yìí òun náà ni àwọn Christian ń lò tó fi ń kọ́ sílẹ̀ pé tó bá ní ẹnìkan jalè àwọn ni ni ẹ lọ fásitì báyìí ìkan báyìí ló sọ bẹ́ẹ̀ náà náà lè fi fánà fi tún ìgbésí ayé èèyàn ṣe bóyá kò sówó lónìí ojú pọ́ kókó má fọ́ ọ̀rọ̀ sẹ́ni dùbẹ̀dùbẹ̀ má mì ọ̀rọ̀ tó bá máa dùn bẹ́ẹ̀ lórí ẹ pé àdùn lómìnir gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni máa jáàmọ́ kò lè já àdìbá kò rí gbẹ̀ǹkà tí sàkọ́ni orí onísìn ó lò máa fọ̀rọ̀ tó ń ṣe tọpa owó tó ní lọ́wọ́ lónìí ó máa dọlọ́lá lọ́la sótí ẹ̀mọ́ yẹn gbogbo àwọn kẹrin fún wa máa ṣèwàásù pé kò ṣe pé tóró ti lówó lónìí báyìí bó ò ní dolówó lọ́la ẹ̀kọ́ wo orí gbẹ̀ǹká ìgbà tí ìyá ń jẹ́ òun náà ló ṣe wà nínú àwọn báíbà àti kùránù àwa láàkàn gbé nǹkan wa ní àrùgẹ́ bí báwọn odùfà tẹ́ ń wò yẹn láti fi tún ní ayé ọmọ èèyàn ṣe ni bóyá yẹn ní ìdádúró ilé ọkọ ó wá ní ilé ayé ti dópin o ó fẹ́ lọ parẹ́ o tó tẹ́ bá àwọn odùfà wà tó yẹ pé lè kí ni ẹ ètí wàá kò délé onírà àkókírà jòkó dájò òótọ́ ọ̀nú yónú dájò jù ó yónú jùrọ̀ lọ adébákẹ́ àrẹ̀mọ́bìnrin ọ̀kẹ́rẹ́rẹ́ lòdó ó rọmọlẹ́yìn adìyẹ ó pa kiri ọkún ó sì kú sọmọ ẹyẹ lọ́rùn ó ní tòun gbé àwọn oníjẹ ò gbé o wọ́n dẹ̀ ṣe ètùtù fún wọn ṣàdúrà fún ó dọlọ́mọ o ìjà ara kan ò sí ọmọ lára ẹni sọtẹ báyẹn ẹ wo ìtura àrà ni obìnrin tó tẹ̀ àgẹ̀ tó bá wà tó bá ronú tó gbé wọn á tún kiri fáyẹn fún un sọtẹ́ báyìí náà ní bó ṣe jẹ́ nìyẹn kò sí kan tí ò yẹ kó jáde àyàfi kan tó bá jẹ́ òròlé sọtẹ́ báyìí nǹkan bá fi ṣàgbà àfihàn náà ni o bẹ́ẹ̀ dé ọ̀dọ̀ àwọn onímọ̀lẹ́ náà àwọn náà ní ìka àṣírí o kò sí báyìí bẹ́ẹ̀ ṣe tó tọ́ máa gbé jáde o bẹ́ẹ̀ dọ̀dọ̀ kírísítẹ̀ náà ní kinní náà àwọn náà ní ìka àṣírí tiwọn o bó ṣe wà nìyẹn.